أقم الصلاة بالوقت من سرى مئة وعين وقوم عليك التي شورى الدعويات الدعويات شورى الدعوية الدعويات ظل الماضي والسيارات في الأخبار من يكون السنة السابع والثلاثون إليك الثاني وجي عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنه ليأتي الرجل العظيم السليم يوم القيامة لا يهم عند الله جناح قال فقال اقرأوا فلا يحل لكم يوم القيامة وزنا متفق عليه حديث ما حديث ما فيه عن الأمن والنار وقد ذكرنا díẹ̀ nínú àwa báwo ni ìfisí àwọn nǹkan tó ń sinmi níjọba ìdàgbé àwọn báwo ni ẹ̀rù jọ́nà báwo ni ìyẹ̀kọ́ pọ̀ àwọn ọmọ wa tó kí ló yẹ kébi ní ọkọ ìfọkànlẹ̀ jíjọ náà kí ló yẹ kó wọn kó ìfọkànlẹ̀ jíjọ náà. afọwọ́ àkókò náà nípa ní ìlú akọ́kọ́ wa ní ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀ ọba. ó sọ fún wa pé ìnáwó làyà àti ìrọ́jòló làbí tẹ̀lé ìrọ̀yàwó àti ìyá. àárín ìdájọ́ ìrọ̀mọ́ ìjọba ìdàgbìyàwó èèyàn ńlá láyé rí jẹ́ pé nínú ìlú níletò lórílẹ̀-èdè kódà lágbàáyé èèyàn ńlá ló ń tọ̀ ọ́ kò tún á dé èèyàn ńlá nípò lọ́lá níyì ní ká máa ní bẹ́ẹ̀ náà ló ń tóbi lára ọ̀gá bẹ́ẹ̀ ó sì ti sara bẹ́ẹ̀. فهذا من يوم القيامة كما الكلام راى تأويل لا يمنع عند الله جناح àwọn àtọ̀ yìí tí wọ́n wọ́n kéèrè láyé kéèrè wọn ọbẹ̀ tó kápé mẹ́ta tó bẹ́ẹ̀ kéde lórí déè bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọ́n ọbẹ̀ lè jù ẹ̀. àlẹ́ tó bá dúró ní àlùfíà wọn láàyè nù ẹ̀yìn dàrú wọn ìjà náà àlàyé. àwọn akẹ́kọ̀ọ́ náà òfin wọn alábòókú sílẹ̀ kò ní tó mú wọn apá ẹ̀ ẹ̀wù ẹ̀wù gbogbo ẹ̀wù ẹ̀wù yàtọ̀ tó àmì náà ànímọ̀ òní ju apá ẹ̀ wọn lọ tẹ́tẹ́ ìtẹ̀lé ìyá bẹ́ẹ̀ náà tí wọ́n gbé apá ẹ̀ wọn ní pé ẹ̀dá kò tẹ̀lé ẹ̀ńtà ìtẹ̀lé tí bá pọ̀ ilẹ̀ máa wọ kókó jáde ilé ìdí ìwẹ̀ tí wọ́n ti pa ọ̀nà kalẹ̀ dédé wọ́n bọ̀ wá lọ. ààrẹ ọ̀sán ààrẹ ìfẹ́ kò tí ì kúrò níbi tí kò tí ì tí ì rárá wọ́n sì ti pa ọ̀nà kalẹ̀ dédé ẹgbẹ́ ọ̀sán ló pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi. ìta tí wọ́n ká máa ṣe é ló wà láti ẹni tó wà á tí ò bá ti kẹ ẹgbẹ́ ẹgbẹ́ mi láti pa ọ̀nà kalẹ̀ dédé.

nínú òun lè ṣe jẹ́ nínú òun lè ṣe ní àwọn ọ̀dọ́ ìwà lọ. Ìgbà àwọn àti ìlú wa wọ́n ti fi ní ọdún sẹ́nu. Ẹ wá lọ wọlé èèyàn máa ti jẹ́ kálukú ti dé òṣùwọ̀n rẹ̀ kò ní tẹ kò ní ṣe déédéé lọ́wọ́ kò ní tó apá ẹ̀ka pẹ̀lú. Àbẹ̀rẹ̀ òun làwọn fi alẹ́ ìrẹ́lẹ́ àti ìjọba ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ rẹ̀. Ìjàdùkẹ́ apá ẹ̀ka ló ń ṣe láti ṣe ti ẹ̀yẹ apá ẹ̀ka. Bóòlù ẹ̀kọ́ ẹ̀ tó wọn àgbókò ìtàkà àti àtẹ̀sí tí wà lọ́sọ̀. Eléyìí fi hàn wá pé òṣìṣẹ́ lọ́wọ́ fẹ́rẹ́ bẹ̀rẹ̀ ìtọ̀ káwọn tó ẹ̀sìn ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn láyé ẹ̀sìn káwọn ọ̀dà àti ẹ̀sìn káwọn tó ẹ̀sìn ẹ̀sìn káwọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ká àtẹ̀kọ̀ bọ́pọ̀ àtẹ̀kọ̀ pé káàtó wá wà pàtó báyìí láàárín àwọn àgbàdá ń kírun lágbàdá ń wà láàárín ní gbangba ó kú ìlọ́kùnrin ìlọ́kùnrin mẹ́wàá rẹ̀ abẹ́rẹ́ tó bá ti dáadé ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ka rẹ̀ ìlọ́kùn ní mẹ́wàá ìdílé ní kọ́kọ́ bẹ̀rẹ̀. ṣùgbọ́n lómi tó bá ti dáadé ọ̀nà ní gbangba ìlọ́kùn mẹ́wàá ìdílé ní kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìdákéjì ní ẹ̀rọ àtúndíjẹ́ ní ẹ̀rọ ní ìwọ̀ wa mọ̀. ìtọ́jà ìlú ìfipá àti ìlú àti ìlú àyè ní wọ́n bá tó ń الملائكة والنساء قل يوم معلوم بارك الله بارك الله ومضى قال الأمور والأسماء السماوات صار عن ذلك أن تأتي الله لدو الله أن تأتي أمري لدو الله تأتي الأشياء أبلغ أن أنا قلت الله أن أنا أعلم وقد حمل على أزواجنا وذرياتنا قرة عين واجعلنا